نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله

wani makarita kaya na se ona be ini sisila ani abdurazak ibn abdul muhsin al-badr ona tira na hukuku kibaru sin fil islam sabi rai sabi sana ko wala tro na ka era vera ini islam ok ahmadullah al-karim bi mahamidihi ma ko mori haba yani ma ga mo na ko na nyobanyen lele ogama ana ike awara kofi alezi huwa laha ahlun ana ike omozu na wataala ọna awara turaka awọsi ahmadahu tabaraka wataala ma gama umuri na ike ọna sọrọ tuna babanin hamdan kasiran yani ọyị gama na ike ọ tayyiban dọni mubaraka dabere sọrọ fihi kama yuhibu rabbuna inan asman kumuri a na badali hewa mishi wa yarda do hina ahmadahu jalla wa ala ala atayahu ya ko mo ya wa na ikono cheta ndo na ba inni ala atayahu inni sana ka o se wa minanihi ati enwara no ala e ati enwon me ana ka o me wa abdali atubanya na ka o me to ala so ahmadahu jalla wa ala ya mare ko mo ya wa na ikono cheta ndo na ba ala tira an hadana li hadha din al azim ko woro jeze inni ni adini o de wonon wa man alaina ewe wolo jole nan kan ndọba bare mamme won men sura ile sun bitti ba sunnati nabiyil karim en o isa ti sunni an ni be na ko ona ba ni be na ni ban salawatullahi wa salamu alayhi en woro mo da tayo ni kwa dak ahmadahu jalla wa ala maliku mo ni ce tan wa na baban ala kulli ni'ma tare so a be en woro an ama be alaina ana ka o me fi qadimin inu magoko aw hadisin aw kuma wa aw sirrin inewere aw alaniya aw kine dede aw hosatin anojo tiyoda aw amatin aw kono me abora babe aw hayyin ano me abora me ara aw meyitin aw kono majo dede aw shahirin aw kono me dibinu aw goya abora me yido lahul hamdu hatta yarda aw kubo moli polo do hinai wala alhamdu idha radiya da wa kulaba ni jore hinai wa qashana la ilaha Allah. ما دين كن يمجو سانا هواية كاكي الله وحده إلنيو لا شريك له أين توابي ولا رب سواه أين يمجو سابا بلمن أين يدري يسا أو بلمن ولا خالق ولا خالق إلا هو أين يناتنا عاقني إله الأولين والآخرين أنه بموليه آن بابا تدرمن وقيوم السماوات والأراضين أن سسمى هنا كنترول سمى تتفن وخلق الخلق أجمعين أنا طابنا قبادين تقو أشهد أن محمدا عبده ورسوله ما دينكم محمد عليها نوي دوان توانين وصفيه وخليله دوان نايكا أوني دوان أوني نانين وأمينه دوان دوتمانين على وايه تلسو أطوان أنا وايه ومبلغ الناس شرعه أنا إكا أمبلغ الناس شرعه أنا كايا ذا يعني أدو مولي سبحانه وتعالى أنا بشرياني ترك أمته taraka ummatahu ala mahjati baida dona we al umman teresu ozi anaika o mani hurecho ya chigidan leiluha kan naharuha irahwan wana yasman ko dona ba la yazigu anha badahu illa halik enyo ne be jiso hona wa bele man aka orono sedete enyo na ba ha hunu na ni sallallahu alaihi wasallam ono man se te al umman duwa jiso aka ono halaka akomal hujja o shoje hujja wa banal maja don me cengeden yani uzana wa awda hasabil don man mekaye a hure to hedo la nuzana kaze ma taraka khairan an nibere bana boy gatete illa dalla ummatahu alayhi ako helu man kenanan wala sharra dole bana bodibin illa hazarha minhu ako kawono kennehunan wajahidu fillahi haqa jihadihi don mafawul tozo mun namin wal kamakaware hatta atahu al ko lu subetuwa صلى الله وملائكته أموليا تنورا أتي ملائكة وأنبياء أتى النبيا والصالحون أتنقر إلى من عباده عليه إن أوريهن وسلم أتيها تسليما كثيرا أنا يقوغو أتيتر ذلك ما بعد أول مثلا فإن الناس أول هذا يحتاجون حجة مأسسة أوكي الناس أو ورطروا إنيش yani they are in need yani oríṣi náà ìka yẹ ọ ní kọ́dábàlà kì ẹ̀sán náà oríṣi náà ìka yẹ ẹ̀ yà kú yẹ náà ìkọ́ ọ ní kọ́dábàlà kì ilà tàskìrì bẹ̀ kó kìlá kàkà ẹ̀ wà sẹ́bi sẹ́nà ìka yẹ ọ̀nà wẹ̀ hákì òmòrin ọ̀nà ọ̀bọ̀rọ̀ ọ̀nà ọ̀bọ̀rọ̀ káyà mẹ́kọ́ òmòrin náà jẹ́lẹ̀ wàhálà ẹni tètè ń dọ́nà bá wà hókó kò rọ̀sọ́ sẹ́bi sẹ́nà ọ̀bọ̀rọ̀ tóra ìkẹyà mẹ́kọ́ tó òmòrin náà wà hókó kò lùwàlídẹ́ sẹ́bi sẹ́nà sai sana ko war tura ka me kar na gore ana ka nda ya bi na to na ka no ko ya bi wa ko ko kibaru sin ay ta sai sana ko war tura ka kuna kor ko na ila gairi zalika min al huquq ati anawo in isana ko war tura ko ra me dak wa tazkir bi hadhihi al huquq o ko mo ita mai in hakelen bawabatu lil na ngono ida wa tariqu sala do wo jana ka o da sin ati o ha فالمسلم أول كمولين إذا ذكر تذكر إجاء ما يتمعي ودا يتمعي وإذا دل إلى الخير اهتدى إجاء ذوي وأزايدا دومك النبول جوزي تقوى الله جل وعلا يقول ومولي أنا يكون ويشتن وطنبا يقول أقول وذكر فإن ذكر تنفع المؤمنين وما يتمعي نعقوك يتمعي آيتما بوش ما يفعلني يكون مولين ọ̀nà ìdáwọ̀rọ̀ kò kó mọ́rí da iman lẹ́yìn sàfihàn mi jùmọ̀ fakọ́t pọ̀ọ́rọ̀ ẹ̀rọ kó jùmọ̀ kẹ́nẹ̀ báwọ̀rọ̀ kọ́ ṣe wọn tí náà náà ìka àhóra wa ẹ̀ tẹ́mọ̀ mọ́rí sùgbọ́n náà wọ̀ tààrà dọ́kọ̀ wàlí yóò dìrì kò muslim jamalu hàlẹ̀ ìṣẹ̀rí àlùmọ̀bárọ̀kà àwùdó kó mọ́rí ọ̀nyá ń dọ́ọ̀dà dó kó mọ́rí ọ̀nyá ń zá orí tó ṣe ìṣẹ̀rí omori ọ̀nà ìka rẹ̀kọ́ islam anábì ṣẹ̀rí omori anábì ṣẹ̀rí islam dọ́kọ̀ wà náà hàzà dín dínul adl awere adinyo non adinye be bowen adinye nọ ono wadinye na ikaye onye be beto wadinu ato e ha zi ha kọrọ kama qal do wadinye na ikaye sebi sana boro turo di konkunya adinyo non ba na so adinyo non so lo mere

wenya ngutu sopa wenya nkposo kwado wema pa wema sore yore doke kama kola taala asma kumuri na nema kaka inna allaha ya'muru bil adl baya sala umuri ya'muru o moda zomodan bil adl ebebe wal ihsan ati oyi moiza wa ita'i dhil qurba duwa sa yana kai e bandaw wa yanha anil fashai doyo raho ni rai le ko san wal munkar atle yodi yodi wal bagi atoy mo kadina no mo na wa taala dak ya'izukum la'allakum tadhakkarun imana sim wa si amana sim wa si uni o so no wa si uni e ara wona wona na kai atama dak wala ya ta'ata lil muslim qiyam aqaba be ko mori kai o so je bi aitenen iz in nafaqidu shay'in la yutagu kai ịsọnọ zee enyi ọzọ masị ọrịa ya na o pọsibụ koko mori enwu e ha kuka na aka ọsị ọjọọ ebe ọkọsan sẹ́mi àkókò wẹ̀nyọ̀ wẹ̀nyọ̀ sọ̀rẹ̀ ọ̀nà lọ́kàfà màn lẹ́mí àrífò hakùlọ́hì alẹ́ ọ̀rọ̀ náà ìkọ́ ẹ̀ sẹ́bi hákì mori ẹ̀ nàtọ́rọ̀ rẹ̀ sọ àwọn hakọ̀rọ̀ sọ àbí hákì ọ̀ntọ́ mori àwọn hakọ̀lù wàlìdẹ́ àbí hákì ọ̀nyọ̀ ràdà àwọn hakọ̀lù jìrọ̀n ọ̀yẹ̀ hákì àánú kòkòrán àwọn hakọ̀ kìbárùsìn ọya mụrụ kọsịsọbi ha kiri ọzọ nkwọ na ịka ọzọ ọbịrị ahụ na ọdọkọrị ya ekele ahụ nya kena ọrịa ahụ n'ụgbanya na ọrụ kọnọ ya. dọkị ahụ ga-eri him abanabọ kefa yu adị hoko kọhụm ọ nọ mmemme asị ya kee na ahụ na ya ka ọnya na ewere kọnọ n'ohi bọnya na ọ ọkara edo n'ohi daa nan dọrọ kentọn mee wọ kefa ya kunu enwe ọrụ na ọ mmenya nwụme bebe ọnụ mụsụmana wọtara

wa an takunu inayatul muslim biha ọkọdọọbi kaye oyi ti yẹsẹ okomori o ti yẹsẹ lele ọ wa maarifatuha atọyi yẹ because the fẹẹli ha agobe ọfẹ mukọrọ yọn yaani ọyi yẹ ọnọ yẹ dọọ mukọrọ yẹ wọlkiyamu biha dọọ sọọjẹ waafiyatan taama daa ikawọ mẹẹgun walabuda kadhalik dọkẹ zẹẹ nyọ jẹrẹ ka kawọ mẹlẹbin an yu adiha ibadatan lillahi tabaraka wa oyi shobe ono shobe oyi me ana me aikaye ahe ko bi umuri ana aikaye onni refoi za tuna babani qarruban ilayhi oyi sikagura la an takuna hadhihi asa asai kai oyi yonon لمجرد الإطلاع باي كاي بوكو نو سيمي ريسيرش كو كانن بوكو نو كانن ومزيدة الم... ومزيد المعرفة دو نو سيدات نويان وكثرة العلم دو يا نصرورو ونحو ذلك أسنا كيبنتنا لكن فهذا ليس المقصود العلم أصنعنا every صنع ذا وقواني ني أيوانا David that's not the essence of knowledge لك وإنما المقصود العلم عمل يعني صنع وقواني ني أيه أنا وكايه أيه سمكران وأنا نيه لأنه كرفولون ولهذا يقول علي بن طالب أنا من علي أنا وزي أبي طالب رضي الله عنه أكي يهتف العلم بالعمل awel sana hi knowledge wo hi koroben ya ne ba me telephone sawa fa ajabahu awa the knowledge no say wa ila oman e ya irtahala di no no ko de ana ko onyo ye ele no wa sum koro so ya wono dure kai aje ha because of kai wa sum koro ona no ka fala ya hulu hal ba to so is man an is uh, is min an takuna hadhihi al-ma'rifa ini kaye oyiyo non hujjatulaka hujjatu laka aw alayk ẹni mọ náà bá so yà ẹni kaye jo wàhálà ànyọ yẹ ìsáyidà kọ oyiyo non ọbi hujja tóra rẹ so ọbi hujja idó mọrin àyíkádọ ọbi hujja tóra rẹ so hujjatu laka hujja ọbi wọn ẹni tànẹta àánà ìkáwá ti yẹ kẹ wá ilé ọ̀nà wà dọ̀yẹ̀ kọ́sàn bitatbik ma min alhair ino ida wal haq ati ana kai ida ida wa sawab atana ko jere yana na yake oyo no ye ya regard and wa give an due consideration dake au alayka abikado atola wale so idha kana hazuka min hal ulum ana wika a power a portion now yani sonu ni in oyo non wal ma'arif abika ile no no ye mujarrad as-sama' يعني هو كان ما عليك أنا نقول القرآن هجة لك أو عليك أو القرآن هجة أو على دو هجة ترى رسول كما قال ذلك رسول الله صلى الله عليه وسلم أن كنتم مولي مولي من قول دولة موها أمك وهذا يتطلب من كل واحد منا أغسان نفسنا كي إيش يهون وذكم كنينا يعني أن يستهدر في قلبه نية طيبة أتشوبنا في القلب نية طيبة ألا نايك أوني بينه وبين الله أنا يكون هناك أنون يأتيه مولي جل وعلا إني جتيمدون بفي سمائه لهذا الحقوق إني أيوة رايتون نوابوان يعني إلى أنه نايكاي أو ورطلا نوابوان بأن ينوي القيام بها إني كوامرو كاي قيام بها سوجة وأن يتممها و... وأن يتممها ويك... ويكملها كهو ما قدوة ميرته فيستمع وعنده النفس مستعدة للأمل يجوا هم أنا و... jee wanye sol jee wanye nwa na ka o tinye m ka ma wụọ masị m kọrọ emi njem mara wa ọdịrị ha mere ka jeere na dịrị sara wena na-ere ka la antakun na nafsuhu mọrịdọ ewe ka ụhụ anụ na ojisi ya na ọma na awọ ọda ikawa ejisi a mụtara ọhịa ọda ikawa ajọbaneten ya na ide dile a mụtawania abikaira na ka ma na ọ sekwenwughị ọda ameghere nan fa ina mislu hadha la yastafid ọkenwuri mọsọ nọ na ọ ma وهذا أقوصنا فنه أهواج ما تكون في مثل هذا المقام إلى أمرين أقوى ورقة أول أي يعني نيد يعني أو تركي ما نكون في مثل هذا المقام إنسانا كاية أذاسي جاء إني أمري مآهن إلى أمرين إلى يبا ذكرهما علامة ابن قيم أقام أمان يعني أنا إيو يا نبي ابن قيم العلامة في كتابه إنه أنا قريت miftahu daru sa'ada yani kokore ozi ili hiya na rasul zabin fakol oke wa kamalu kullu insan oko izete ori kunkun ya dozo gwetere innama yatimu bi hadhaini naw'ain ka ozazete lele uze ise wonon hammatu tarkiya yani ozonyu vamba na ikaye ovamba ono ba hele na vamba odenwu vamba na ikaba ana ndaru hono mu doko ulul himma yani dɔrɔ nyi high aspiration yani wani wọn bana ka wọn ba wasa ke bɔ tɛn ka ɛf sɛ fani mɛ dawo de wa ilmu yubsiruhu wa yahdi aw oh, yɛrɛ ma wọn bana ne ba don nyi knowledge ana ka ye knowledge nɔ ba mi ka wezule tɛtɛrɛ mi ka ye ebere anajere nan wa yani two things wọn wọn bana ka wọn bana ka ba ka hɛrɛ. then ọba wẹrẹ mu you have the knowledge of ọyí ọnuwa esiri dọwọrọ jẹrẹ dọkà fẹyìn nàmà rọọtì bù sàádà awéèrè ọyí tutù rẹ mu awéèrè wí ẹrẹ sọyìdà wọlfàlà àtọyìjẹrẹ ẹnàmà tàfóòtàl abd min hàtẹ́n ìjìhàtẹ́n ọkà wọ́ọ̀ jọrẹ ọwọ́ jìzí ẹ̀yí e wọn nọ ọrẹ hẹ ní nwunye nan jìzí yẹyẹ ìbànà kàn aw min ahadihima àwìkìkùnyẹ́rẹ́ ìnana ẹ̀yà imma an la yakuna lahu ilmun biha isaida ka ire ọnụ na ọnya ya fala harrọkọ fetọlbe ha enyi mụ n'obe efighị nkọ nọ n'asịọ ezọnụ wee nyere ka ahụrụ aw yakuna aliman biha arika ọ ịsọnọn wala tanhado hammatuhu ileha yani onye mụ n'ofe kwete ya n'ụgbọ mba na kaị ọnọ n'ụgbọ mba denwe n'ịsọnọ kaị ọnụ akwete dọ nọ n'inan dọka fahuma amron ebe min ahamin ma yakun yani ni anan sa ko voro to lawni gidiri mana ka awor ko yoni ilmun yahdika ila tariq alhaq wa sawa iroe e, anan ko voro jozi oziza iza to na ko jere wa hammatu aliya tarkika ate ovan boden ana ba so ka here ay fi durubil ha ini ka waru se jizoi zono wa subul fadila atizana ko rubanyo aben wa idha kana inda al insanu ilmun ana ka anyi doza knowledge wala hammata lahu fil amal dɔɔ ni uvamba ɔyinu kai ɔna amukɔrɔn ka elmuhu hujjatun alayhi inu lɛ jano no hujju e sun e, ni knowledge then wɔn ni olu then wɔn ni higher aspiration wɔn ni uvamba naa kai uvamba naa sɔrɔ a kaa hɛrɛ ɔrin ɛyɛ uvamba naa kai ka

yakumu insanu bi adai hadhihi alhuququl wajiba do me ka oro nyangu chowe elele so anai kae o wala tola anai kae elele so wala ka oro men wal huququl mutamma atire hukuk anai kae mutammatun ala kulli muslimin wa muslimat bobo oro tola yani bobo babo tori oku muri yo noru ati openen daga summa inna min jimali shari'atina al-garrar oko ini uzozi sharia anabi islam anai ka بمعنى ان يعني الرأي سنة كوا شاين انها جاءت بمكارم الاهلاك وما عليها ka ọrẹ rere ìbílẹ̀ náà kó ìbílẹ̀ gbà ní ìbílẹ̀ ní islam kọ̀ọ̀rọ̀ mi ìbílẹ̀ náà kọ́ ní gbàyìn ọmọ àléyà àti ìbílẹ̀ náà ṣọ́ọ̀bù àkàhẹ́rẹ́ wà hazarat min rọ̀ṣẹ́ lil ahlak dọ́dọ̀ rahun ní ìbílẹ̀ pẹ́ wà sàbsàbà àti ìbílẹ̀ ọ̀yìnmẹ̀ islam mọ́ mọ́ dà wa mere da ka ba da fi ka otam no da so wadam da ka wa na igwan wa yo ngura na tun islam minister ye wa ba kare tare na ka ere na ka ojire ona ndure ka hata ko enyi sky ni islam islam ko ni fo kwa kwa kwa kwa da da ka ani ni da ni o ina na anwa ole okay kola sallallahu alaihi wasallam ka akome kwete le utami masali halahala kama wavete ibile na ikai unu ibile ulo lan ono ibile na ikai ibile kuma kuma wa qala sallallahu alaihi wasallam don to mura kakai inna min ahib ahabbikum ilayya o ko na ikai mesi huna ona wa aqrabukum minni majlisa yawm al ana ikai ezene ewa gore mi no ya te ko yawm al-qiyamah enobe ahsanakum no no na ikai ebireni ni o zozo ya tefere ahona ke ebireni no zozo ina ono ono ndo ni ka ye ebireno ya nya ono ndo le kontu mo sallallahu alaihi wasallam akaka ma yurilu nas aljanna isoro ro na ka wa ku me ko ro ro na aljanna ono takwa allah wa husnul hulk ono bangwa he mo ri ayin ati oyin birogoro wa qala dara ka ni hadisa zanka akawele okomori la yudriku awaduza bi husni hulkihi agobi ebiru ozozo nonye agobi ebiru boro nonye darajata sa'im qa'im yani udi ọrụ na ikaye ọnọ bawe ndọrọ kwete je ni rahun ọnọ mi ndọrọ ka ebiru non yi shi ọdị anya ọnọ ndọka fa husnul hulk mimma da'at ilay hadhihi shar'iyya ọka were ebiru boro dọrọ nyi ebiru na ikaye ozozo ọyìn sọ na ikaye shari'a non ọhịa nan fada'at ila adabi kamil dọhịa ikaye yanyi etiquette anaike ogu yani oimibire anaikaye kamil ogu wahulku rafi atibire naika booshoda kahiren ma allahi lilumurihi وما الرسول الله صلى الله عليه وسلم للأنتم مولي صلى الله عليه وسلم وما عباد الله للأوليه مولي وهي آداب المباركة وسنة بلنا كا أو نيل سويدا وحلاك الرفيعة أتي بلنا كا وشدا كاهلين تتجلى فيها متنة متنة, متنة هذا الدين yani anai kai o oh, hure to he oi chepete anai ka dinon o oh, gangangan wa kamalu dogo wa tamamu dalate wa rafatu do badine nai kai bo so da ka heren wa annahu dinul mahasin fi aqaidihi ono badine nai kai adine lo zawe ni ini sanai ka adatinan wa ibad wa ibadati ati ameme mahekan wa dabihi atameme mibilainan wa ahlaki ati sebe enwe bile sebe ozi onai kai ozabe eh, mo أقوى هذا الأمر لما فرط فيه بعض المسلمين أو قصونا ولا أنا كاي أم لا بكوكومو إباينو كومولي إلا جيبا نلا ماينان أو ربما كثير منهم أبكا أورو أورو إنني أبكا أورو أورو نكومولي إني بلونان إلا جيبا لما ضعف ضعف دولار كومين أثر إقبال الناس على هذا الدين من هذه الجهة دومي كاي أقومي يعني إفكت yani asara anaghị ka islam onye ịnị ka ivme ka azakoko okwe ya aza na enwu na jezona mika juwere kwomori okwomori onwere emu ba ka wa accept islam ana nakuwa ila ya ba law qama ahlul iman bimma yad'uhum ila ilayhi dinuhum min hukum ọka anaghị ka ana-ikaye e ka ẹ e na-enyo ịdọ ẹ e na-ekwete dị ya mee isana ka yad'uhum ilayhi dinum adinan na hewani nan min hukuk enre anaboro wa wajibat atare anabere so anabere re so wa adab ati ibira wa mahasin atana me moira wa baraz wa baraz tafihim hadhihi alhisal dana ka enwe bilonon were ko mori konkonya enwe bilonon ma nwure to hene wan wa zaharat fihim hadhihi alhilal dule ka ina wani ne adebire ni aka ebire ni ka islam mo sọ ka mẹ dana le ka ọ ini wọn kò nkùn yẹn laka na hada min azọ min bawabat adawato ila doho le haza din ọkọ sọ ni yàrá yìí ni ùzẹ náà kúzọ dẹ wọn bẹ aná ahẹ laka yẹ ọzọ ọhún náà dìnyẹn nọn wàlẹ kọdùmọdọ ala umat islam azminatun ọkọlá pẹrẹhu yà alùmọ nọn yà alùmọ islam ọmọ náà ka yẹ kánà nàásọ ọwẹrẹ àzà yàdùhùlù nàfẹdìn láhìá fúwájà wà jàmáà. ɛyɛ aŋuna dunya ɛnɛ ɛrago yani ɛyɛ aŋuna dunya nɔn daa ka daara puuru maa lɛ wa ŋɔ ɛrago dɔw bɛ lɛ kɛnɛ fɛ ɔ ɛnɛ dɔw yɛn tó la wale sɛlɛm sɛmɛ min ji hati ma ya na ala ahli den ɛni sana yi ka jesu yi ka neere yɛn na yi ka amadini min ahlakihin ɛni ɔyɛ go ana yi ka bilɛ nɔgɔ wa wasibu ta'amulatin mmmm alsabi ọ̀rìrẹ́ni raza dozo da farakin fi jami ijawanim ini abuzi bati da nazar na fusan aliyom iji ya ka ne in en wani na jin yani ya kare yani almamulatu bainana laisa bainana wa baina ahlul harij iji ya ka ne ehuna rubodo ka wasu na ayawo ne ta kauriyo so because also money where kure ananyonya usaya eh, kuku nisome ka hosi kaye asuko ay kama rota then we look one man mehona kaye they are they don't believe in islam onye ngume ke ni kaye aba ay kana ko lora le rota ebe ma kaka uh, asuko ay kama rota ona ndule kaye even among ourselves yeah find and difficult kanyo na kaye ona eh, no no transaction do afa honani do like brother dara na anyị bụrụ na ka onye la kọ na anyị moto na n'ọnọ nke ọla ka fụm kọrọ dọ ọrụ dele kọ nọ lesi metere dọ disa kọ na na anyị bụrụ na akọ na ahịa dị bụrụ sa je bụrụ na ọ na sutu moto ya nyane ẹnì kí moto nọ n'ọwọ n'asọwa wẹn ama ọkọ n'ọtụtụ ọrụ ka ọrụ n'ezi ọrụ ka nke brotherhood ọnọdụ ndọkị ese na-ere ọnọdụ ndọkị jemi jawani e ajiza beside wakad korotu kalimatu li shehu alama abdullahi asmari ah, abdulaziz bin baz ọka mara aka ọchịrị alama onye abdulaziz bin baz abdulaziz anabazi bin baz anabazi baz rahimahullah umuri ọmaya bayo wa askanahu aljanna do shotina aljanna yuksimu fiha billahi wa yakun ọkọ ma ye kuliri umuri da aka aka ye almuslimuna liyawm ọkọ ko mori najin bal alamu kulluhum oke a behe gaba daya ti a shaddi hajja okay inni ẹ̀yìnní ẹ̀hún kátàkà ẹ̀ ẹ̀ní need yàní alẹ́ ní inú wọn náà ká ẹ̀ ẹ̀ní efisẹ́ ọ̀pọ̀lọpọ̀ sọ́bẹ̀ ilà bàyà nìjí nìlá kàmẹ́háyè wa àdínní òmòrì. wọ ìzàhárò màhásínì dáa húrò ètò ẹ̀ ùzọ́zi àádìyànnà wọ bàyà ní hàkẹ́kọ́sí dáa mẹ́háyè sẹ́bí zẹ̀ẹ́sì adịnyere na azan na ya enwe jiri ga onid dok wallahi ma shi mure ko law arafahu nasu al-yawm ya na ya ne ya ajin walau arafahu al-alam ala haqiqati yani eheo ya na ya izaizi adịnyere na la dakhalu fi afwaj al-yawm okay ana anwa ni rago kama dakhalu fi afwaj asuma kama bidin wa ni rago inu mun to mun sallallahu alaihi wasallam atasabi ẹni rọjà allah anhum ardọ bọ̀sẹ̀ ẹ̀yìn ẹ̀sán náà ké ẹ̀yà sí yọ̀dàkà yẹ adínì náà lẹ́sà dínú irhabiyun ẹ̀ẹ́bà dínì terrorism ọ̀bẹ̀ ẹ̀ẹ́bà dínì ọ̀yọ̀wọ̀rọ̀ ọ̀bẹ̀ ọ̀nà ọ̀nàkọ̀ wọ sọ́dọ̀kọ̀ wàláhi wọ bọ́rọ̀ ọkọ̀ kìlẹ̀ ilẹ̀ àmà ṣé mo kúrò mi yóò bìlẹ̀ bọ́rọ̀ wàlàkọ̀lẹ̀kẹ̀ tó rọ́jùlẹ̀ min ahlul hind ọkọ̀ mẹ́lẹ̀ èròjọ́ náà rọ ẹnẹ́tì ma yazidu ala alfi rajul min alhanadika ana ka ohu ni ojonoru akahe yani more than 1000 e kora na hanadika wa kulluhum aslamu furoda abe ni wana di islam on individual level abe na oza wana di islam en wan e bere ni tulo sabe okay lam yadu lam yadu isnan man ele banu mana ka yo ni tulo na ele banu mana pe yo na ba ka o me kare yo na banu de le wa won islam oke wa innama dawatuhu fardiya oyihiya na ahioda odikonkonye abahin wa kana tariqatu okuza na bikaye fi dawati uzo na bi muwacha na bikaye annahu indahu ilmamu jayyid bi mahasini hadha din anyo idan ilmamu jayyid onyi full knowledge yani onyi knowledge ake ma mo min doro ni knowledge sa onyi knowledge ne bi mahasini hadha din fe uzo bi adinanan wa adabihi sɛbe etiquette an sɛbe bile na ikɔdɔ abul qiyama wa kamalati sɛbe oyi gɔ na ika dunya na ɔgɔ summa innahu iza laki ahadu hanadika iji ora dunya ina ni hanadika nan wa kana yatahayyar fil ghalib da ika ɔrɔnɔ hura choose ɔrɔnɔ hura anyi inu ma wura rukuna mu wase man yaro alayhi ham ɔrɔnɔ ika ore ka anyi ya na zama wal gom aba anyi sa akaten wal huzn abo ina yodu dan nyimbalika were anyi wo ya tudɔ ko wa biyan nyamba ko ko

wa yasaluhu an halihi yani da hosi ka sabe da yawo what is your problem oh ko because e jono umono da sin ni condition on your brain is very attentive ka wa so da ko because i water you don't know way forward dake wa an muskilati da hosi ka sabe problem ma wa an wadi sabe da yawo da yawo mamaya samma min samma

yanu na ọkọ na asịọ ọ na quantify yanu mmanụ nsị m wee asị dọdọdọ ịna na ịka ya ọnụ ruhu ni miniti ọka odidala ho shay amin ma hasin hada ka ọka dọ na aka wa dọ na azari ka ya wa wa madina non ọ e na tef enwe egwu ọnụ ya ndị were ka ọ wee nye ka ya ni ẹhọ ọ mmemme hụ ọka fa yas duhol ọka jọ na ọma nra wa zika adịnye ọnụ nnụmanụ ka akọ ma nịa kefa duhol ọ dọ mmenya ila an akuna min almuslimin sebozi ono min yang otora mi man yang wino ko mori fa yuridu alayhi alislam wa yuslim wa kadon sezo islam de do dok innana ma'ashara ummat alislam ummat muhammadin sallallahu alaihi wasallam okay e na kai e ba ummi islam e ba ummun to mori sallallahu alaihi wasallam bi hajjati ila an na'rifa oko woro tora ibara ikaye awalan mahasina dinana ya ye sebuzo da dinana ọzọ rọrọ up till now

أن هذه الأهلاك هي أمر دا إليه خالق هذا الكون ورب العالمين كاي أوي يا من هي أمر أنا ويانا كاي دا إليه خالق هذا الكون ومولي نطني أهونن يعني ذات كاي مولنن دين يبقى فيليان كاي أنا وأما هنا ندوا مسنا كاجرين دين يبقى ذلك كاو you have that feeling كاي إسمنا نوام من أزيد wala abụọ na mi sunna wee nọjire ha ka ye ọnụ rina na anụ ọnụ ntụ omori mmebe anyị biko were imam buhari ọsọrọ imam muslim ọsọrọ ẹma were abụọ na ka ye ẹ e, anyị ka akaba nyi chie wọn wa kwọrọ atụ n'okwu arụ ujede ịnọ ama kata mbụ e, e, na ọ ga aka e nọ na na ejanyi ya wa ka ka wero kireza obero ntu omori na taban wero ka atabano kono na na ntu omori ojezizo amaya ki malaika o ye nu mambu ono mana ka ra do galang galang e ve ro hunu ntu omori sallallahu alaihi ne ka zwa do galang wa wo galang kono la ina taban enyo no lire ono you have that feeling no wa ma ورب العالمين أمولي أنا يكون مداريهم الحكيم العليم أنا يكا أنيان وين دنيا بخلقه إني أنا نايك آتون فنعتمر أقوى ليا ساسا ليا سمكرا ونتمسى ليا شاوة ونطيو ليا ساسا نرجو بذلك ليا تري يجي أمان ما ثواب ربنا يعني ثواب ربنا وتسيو مريا wọmọ adahu alkarim àti ọ̀kàtítà náà ikọ̀ ọmọ náà ikọ̀ ọ̀nìbà yìí náà bẹ̀ lè máa kọ́ ọmọ bí ma àmọ́rọ̀hùlọ́ tàbárọ̀kọ̀ tààlà náà ikọ̀ ọ̀ṣọ́jẹ̀ ẹnìtà náà ikọ̀ ọmọdún náà wọ̀tààlà ọ̀nìlẹ̀ fọ́ọ̀dà fún bàbá ọ̀n mọ́dàn bí yọ min hukuk wàjibá ẹni hukuk ẹni náà ikọ̀ ẹrẹ fọ́ọ̀rẹ̀ wàjibá wàjibá àti anya gyerɛ kaka ya bedo kɔsɔn ya bedo tiyete ya bedo kani ya bedo tama ŋwayaye tɛn ɛnɛ yɛ nɔn anna kiyama ka bihazal bihazal loko ɔkɔ isɔ jɛ lele ele anabɔre nen wafiilu ka wafi wafiila ah, ka la ɛha atɔyi mɛ ɔnu wa mɛ innama huwa tɔ atulila ɔyi wa wɔn mɔ ɔnu wa mɛ tɔ atulila ɔyi sisan so mori ɔbɛn tɔlban lisawabi lɔri. oisi sio utosho muri aben wan tarara li maw'idihi du jezi okatitanin fi dunya wal ahira inne honon ati eko edirema dọkị min sawabihi almuajjal wa na'imuhu almu'jal inni utosho nai kae o hura fe atengo mo o tenyu te ka o zaku e nango yani nango eko kiyama doka

ọ̀nà lórí e, ka yẹn ọ̀hán àdá ìdí ẹ̀jẹ̀ ewé yẹn ọ̀hán wọ́n lè mẹ́ wúrà yìí wíì kẹ́ ẹ̀rẹ́ wúrẹ́ mẹ́ balẹ̀ problem ọ̀nà ìbílẹ̀ náà máa fẹ́ bá nẹ̀ta dín lórí ka ọ̀nà mórí ọmọ ẹ̀ wáyé náà yẹ̀dá ẹ̀ mẹ́kù mórí àwọ̀. dọ́kẹ́ wọ ìyá ka àǹtakùnù filbirri musawima ọkà miyàrá o wọ ìyá ka miyàrá o àǹtakùnù filbirri kawaya filbirri inibiriboro musawima dáìka buwa me agwozo me bare maon yani oisi wa me wa cheke di bageni mkawe we kawele sel mlenya umeo wale ma hiyo tu kama meo la nuti la tuti we ba fiyoda illa bi muqabil ewo wani sule konya hudo non we odo we tu dawa ya to da kauni kono ni skulu ndio leka eh, eh, utule ona wana kuna ka baba na konya so nyang meme kwa tawo den ka menye ke skulu ma fe gogo ọnụ m dure ke oji anị nta dure ka ini nwe nadanyi inire anị na ha mụrụ ka ọ dara ọrụ ọrụ ma ọ debebo ọnụ ha ka ịda ahịrị ọnụ mma ya nọ n'ọnyụ kata ọnụ ojii eji ozi ọnụ onye nwa nọ n'arị eji esi gbo dem lee ehe yi ndị eke ka n'ọnya ka ya nọ na asị ya na

ọ ma eyiri ke na ụwa kọwa na akọ ụwa emekwa ọdọ nsọ lechi ya nla na awọ ọ ya na ụwa chi ya ọ dị ya m ya ni ọzọ ọmọ ọbẹdọ mee ọzọ ọmọ ìlà ihe ọjọ na mọ ìlà ihe, ọzọ ọmọ di ọbẹdọ tó di iṣẹ aka dọkẹ kọọlẹ ahadu sahaba lè nàbí kọrọ Basan aka maani anda ana ka ma kuna nige wa yaqtauni da ya juna min wa usinu ilayhim ma moidahi wa wa yusiuna ilayya da ko diwe ne sisimaton wa ahlumu anhum ma me ibirana rohiwa wa yajhaluna alayya dana marmaya galamin aka falam yarshiduhu sallallahu alaihi wasallam onto mulyo le babo roje ila an yu'ammilahum bil qati'ati al mazmuma ka on to mo le ra ka wa ka e e wa le na me iwa do wa jona na na ka e wa wa la ne te ma annahum yaqtauna aw le mo na ka e be ya jona ne ona masabure oni he wa en se mo ko ni he e be he wa innama arshadahu on to mo sallallahu alaihi wasallam ba na zo an yasillahum ko kunen ni wa in qata'uhu aw da ka وذكره بثواب الله وعظيم نواله don mo ita mai yon ya ni to shun mori hi ati le ode won na ka anyi fa ko lo ga kai la in kunta kama qult ana kai wa ya umekan fa ka anna ma tasifuhum al malla wa yasman kai atsere rawa fa ya wari aba wala yazallu ma ka min allah zahiran alayhim o mori ora je ino ihure we to he turawa ile so ma ta ala dhalik ana kama ya. yani weka kasuma kati tasuma ko watu wawra won yani ewa ena na wi kumo na pare hun anya na ka ka o ka ko yani don mi sadof na yo ndoka onu ko na wakwa wo ono ru me hopo na ofe oni noiza ni no ju wana na aka awu ko mo hun yani o ira uda wa ọkọ̀ dùhùlà fi mọ́ọ̀dẹ̀ ákìbù hàzìhì tàwàtí à ọkọ̀ ìwọ̀n yẹni sẹ́bi tọ́pìkì àwọn ọ̀bẹ̀rẹ̀ mọ́nà ìké tó ní màntí yẹn sẹ́ iná mi hùkú kìl àzìmà ọkà ọ̀yẹ́ ní hùkú kan náà ìké ọ̀dẹ̀ wọn alẹ́tì dá ilé ìhàzà dínú àní anáìka àdínyàn anáìka àdínyàn jẹ́ tẹ̀lé ọ̀hẹ́rẹ̀ náà hùkú kìkì bárò sín ọ̀nà rẹ̀ hákì ẹ̀rẹ̀ náà ìkẹ́rẹ̀ àrẹ̀ náà yẹni àbánáwá náà kọ̀wé ahọ́rẹ́ yọ̀ sawa'un okonyonyo ben kana hadha alkabir abban yani ona beran adowon aw qariban aw kona goro aw jarran aw ka anugo kura waben aw musliman sorry musliman aw gairu muslim oku mori waben abe oku mori waben yani an we loro ko noni ka we loro ko agoko ni mo sin fal kabiru lahu hak akona ka fal kibar awira na ka ora awira lahu hak anyi sabara tora ja ashari atun ana shari ya be hibzihi oyi lilo isere wari ayatihi ati oyi tiye kainan ka eshil pilana tele wal qiyam bi ati oyi shoje aka wa ja fi hadith sahih an nabi sallallahu alaihi wasallam ora awen hadith na ka waje tele an nabi sallallahu alaihi wasallam huwa nabi min hadith abi musa al ashari ini hadith abi musa al ashari anna rasulullah sallallahu alaihi wasallam barasarin to muri ọka a muri omi wọn adọrẹ mọ akọọla ọka inna min ejilala ọyìn ni ọyìn dùgàmọ yòó mọrí ọyìn ni ọyìn ṣe ọyìn mọ ìṣètò ẹwọn mọrí yanni nwema mẹ gamọ mọrí nwema si ọyìn ṣètò ẹwọn yọ ìkọrọ màzì ṣe ìbàtìl muslim ọ̀nà ìka yẹ ẹ̀zẹ̀ náà ìka eré ìyẹn wa inú kú mọrí àdúbanyẹ wa. wọn kò ọmọdé ọmọ ẹ sẹbẹrẹ ẹrẹ sọ ẹni wọn n'anya wa ẹrẹ wọ ẹni wọn n'anya wa wọn nínú lè ké islam ó ṣe ọka ọrọ ọnyá wa dùwẹ̀ ìwé àgùkà ìtòwé ọrẹ. dọ́kì wàhámìlì qur'an gẹ́rù gọ́lé fìhì wọ̀ljáfì àná àtọ̀nà ìka ìhámìlì qur'an ẹ̀ náà ẹ̀rọ sùn. yẹn hafizu qur'an Ah, ọ̀nà ìka ọ̀nyin knowledge of Quran ẹ̀ ọ̀nà ìka mẹ́nẹ́mẹ́hìn àbíká yẹ ọ̀nà ìka yẹ ọ̀ọ́lẹ́ kunu lè rí rẹ ọ yẹni ọ̀nà ọkùnrin ni àbẹ̀rẹ̀ ẹ̀yìn fẹ́ wẹ́ẹ́ rọrùn Quran ìdẹ́nu tíráìm dọ́kì wọ ìkọ́rọ́mà the Sultan al-Muqsit bẹ́ẹ̀ ọ̀ẹ́dùbá ní òhìn náà náà ìkọ́ ọ̀nyẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ́kì fàhà ọ̀la ìsàlẹ̀ àtàtù awé ẹlẹ́rìn ẹ̀tọ́ náà ìkọ́rọ́mù ọ̀ẹ́dùbá ní wà min ijlalillahi azza wa oyi ni dubanye yi oyi na onon chetengu dona ban wa ijlalihi subhanahu ajallu mutallim wa ambalul maqaz oka oyi dubanye mu subhanahu wa ta'ala no oyi chetengu na oyi sana o ana na o o na dɔk wa tafsiru fi hadha alwajib ɔyi jiha ini ilere sonon tafsiru fi ijlalillah ini kai ɔzɔ jiha ini ɔyi shoyi citen wiyo mori lianna rabbal alamin ayi ko muli na ikai no wadari yehe da'aka li hadha al'amr ɔhi wani nire yonon lamma fihi min alhayd amera anyi na ni ɔyida wal maslaha ati oyi tenyi wal hasan ati loda wal kamal ati oyi go ati loda fa in kasarta ɔkuwa ba jɔha fa tafsiruka ɔkɔ jiha wana dọ́àfù fi kìyàmì kàbí ìjìláàlì rọ́bì alẹ́mí ọkọ̀ ọ̀rọ̀ àmì kọ̀kùn mi ẹni oríṣi ọjẹ́ ẹni oríṣi ọjẹ́ tẹ̀ ń wí mọ́jà náà ìka ọ̀nà ọ̀dàlì yẹ bẹ́ẹ̀ wọ kìyàmù kàbí hazal ìkọ́rọ́m ọkọ̀ oríṣi ọjẹ́ rẹ̀ ló báyọ̀ náà huwa min ìjìláàlì kàlí rọ́bì alẹ́mí ọ̀yìn sẹ́nà ìka yẹ wá sí dubani yóò múlẹ̀ náà ìka ọ̀nà ọ̀dàlì yẹ bẹ́ẹ̀ lọ́kà fanzur ilà hazihil makanat alẹ́ ọkọ̀ wẹ̀rẹ̀ anaika hakinun a shuriya ta yana yani o o yin awa ila kwan allabi huwa haku kabiru sin ana bi haki o zo ko na ko ra bela zi shaybatul muslim dele nya wa inu ko mori ba sabata fi hadithu sahih uku ya bada in hadithu na ka o je tere anna na sallallahu alaihi wasallam kan nibi qala ka ka laysa minna ọlọ́nà ọ̀ ìnáda man lam yu'akkir kabirana ọ̀nà ìka ọ̀ ma dùbányé ọ̀nà ìka ọbọrọ kwụ na wọyọrọ ha msọgịrọ na atọ na ịka ọ mara nya ya mba ka ezu na falkabiru lahụ tawkir wal ihtiram ọkọ na ịkọrọ abịara oni nke abdubaniya oni ka respect and oni ka and mibira hịa ọ ba walahum manzilatu wa qad ọkọ onyudi donyi ehin walahu shanu yajibu an yuhaffaz wa yura awon nyere ya na ọ kesere tiyete faman lam yukir kabir falaysa minhu oko ono yaba dubanya loko ozono oina wa qawlu sallallahu alaihi wasallam ayko ntum ka kai laysa minna ayna fihi anna man lam yukir man lam yukir kabira o bi kai ono ko dubanya loko wala yahtarimu asbanya laysa ala hadi nabi sallallahu alaihi wasallam ozono oini oiworo juzan nabi sallallahu alaihi wasallam wala ala tariqati wala ala tariqati oinuzan Wasunati sunnati ore in sunan salawatullahi wa salamu alai en woro mori atai hanu ne kiya an hawa e yunis ka ya inni uzan ya inni sunan daga inna summa inna hadha alhaq ya'zimu wa yakbar ak awle mono hachonon o den hunawa don ka oleni girima hunawa min jihati mahtafa bi tile sozi anai kai o se korego فإذا كان قريبا أو كان أو كأرى فله حق القرابة ما حق كبار السن ọzọ nọ ahụ na ọrọkwa ọgwụrụ ọrọkwa nọ onye ha kika ọgwụrụ da n'iba wabin ya sọrị ọrọkwa nọ onye ha kika e, anda wabin ya nọ nọ e, na ure oge dole nyi ha kika ye ọ ọrọkwa na ọrọkwa sịọ wa a na jaran ana ka na kokora wabin fa idobati ila haki fi kibari sini oke ọdọ ọba hura ka ọrọ na ọrọkwa fala hakul jiwa ọrẹ bọrọ tura ka ya ha ni kawasi ya ki anu kokoro yo وإذا كان مسلما أوكم لي فلو ما حق كبار السن حق الإسلام أولا من حق كورا كترا ولا سو يعني كواليس ذات إسلام وإن كان كبير أبا أو كونايكا أو بلان أدوين أو جدا أو كي أدوبان يوين فالحق أعظم حكي ندور دون هنا بل إذا كان المسلم غير مسلم أو كونايكا أو بلان أنا كي يكون مليوين فلو حق كبار السن أو ني حق كاي أو وراكو إذ الشريعة جاء بحفظ حق كبير أو شريعة منابع وإذ سري لا يتورك حتى ما أجر المسلم نجد كاي ونا يكيب كوم وليابه فلربما أوكي يا راي جاني تكون رعايتك لحقه ويسري أنسري حقيا سببا لدخوله في هذا الدين أو بسبب ينوى سمونا في مراحل حياته الآخرة إني أتاهن ودنو مفارقته للدنيا يجوا أقول لك أي أبا متى هنا fayaro samahatu hadha din deere yani oizoza anaikaya adinononorola walafihi ati adinon memenwara wanablahu adinon omejete wadimal atizozan wala siyama especially homani wahuwa yara hukukahu doyan fi tilka alaqaid albatila ona ikaye eleki hakian osinyi mebu ini akido diwianon nasenwantinan ehuna oroya doka omisoje tonere

Ebee sà náà wà kọ̀wé ní chọ́ọ̀chì bẹ́ẹ̀ lè ka ìyá àná ìyá àgàsọ̀ kò yéye ìyá ẹ̀tẹ́ rẹ̀. ọ̀kẹ́ ọ̀dọ́kọ̀ ọmọ nìyà á náà ọ̀pọ̀ nǹkan bò kún mọ́rin yẹ àmà ní fi hákíà nìyàn ọ̀kẹ́ ìjọ ya dólè ríka yẹ àyẹ̀kọ̀sọ́ ọmọ ìjà hẹ́wà dáa nyẹ́kẹ̀yìn yẹni ọ̀dọ́ ọ̀rẹ́kọ̀ ọ̀nà nye bere ere ka aa ere tete ok ejo ọma na ya wadinu zai ataju ni leche na ode na alevi na chafihi ana ka ono ho tinani wa asha alehi dai kina na oran fa yadhulu fi dinil islam do me ko una di adin islam bi sababi hadha al amr al mushrik ago sababi ere ana ka o hure to ere ana ka eto yawen alevi ayana ho ana ka ara me ka na ara me ora me to بينما إذا دوي هذا الحاكم معه inu mana ika ya ana ika wa shi wa hakina ne ya fakad yahulu zalika bainahu wa baina takbulu hadha din oko nyan gogu wa ina kane ani ato ijen dadinyo nan nahnu lika awizi an kaba ijen nan ka ọrọkụ wa na ya atu n'ebi jin ne tukere nu hanan a hakika kana ga ka na ya ta akwa hadha mal hadha la buda min ri'ayati akwa sanan bi rai

ahoka bibira wano no ka yaya na mibira afman kan ka ya me yani azanabana na nguna dinan dai ka enirago irago ya ngon dok walina ta'ammul hadhihi alqissa alajiba wakabiya ponda bi leso eni topana ka itopo himi yaben alati rawaha imam muhammad fi musnad yana ki imam muhammad adawe eni musnadan ana asma bint abi bakar hono we asma na wajab bakar qalat ke lamma waqafa rasulullah sallallahu alaihi wasallam onto mori majebi zituwa ahana hewa zituwa kola abu kuhafa abu kuhaba doka li ibnati lahu min asgari waladi doka yo jana nyene inni ejani na ikono weihun ay bunaya ewojimo izharu bi ala abi uh, eh, kubais ashon hele atabana ataba montini abi kola doke wakad kufa basaru umawa etula nore wiki okukula tetere قال لك fa به عليه دمشي هيرين فقال لك يا بني ewujimu mara taro ina tuwere yana dara na okure ta mo ka iso na hera ara mire o lodo ka ana ya se ye ne re awa ka o e tu tuwere awa na so hera ta doki mara taro ina tuwere du amani ni erago anamani kogo mele joji anamani kogo قال تلك الحي دوك نرنا كي كلمة آبن قال دوك وأرى رجلا ذلك كمي رجل يسعى بين ذلك سواد مقبلا ومدبرا أن جنرو أنا كا أما أنا رسول ديا إتهولنا ألبدي إلى قونا أما نبدي دولا بلما دوك قال يا بني يوجم ذلك الوضع أنا وأنا كا إتنيدي أنا دايركتين يعني الذي يأمر الخير ويتقدم إليها أنا كاكي ماني مي دوري دو بجين الفنان ثم قال أول من دوكي قد والله انتشر سوال يعني إيراغونن ألسي ما قراه فقال لك قد والله إذا دفعت الحيل أوكي ما شمركو إيراغونن أنا أنا ترى من تابو أسيني ما عرسة أسيني ما قراه فأسر بي إلى بيتي تسمي هيني نيدام دوكي fan hatat be di mi ciyo ce ta wata alkohol hail danye a wani ko turmanta hasra da nawa gairan kibala an yasila ila bete tozi kwabi di dobana qabla an yasila ila bete kwabi di dobana ngune idan wa fi unki jariya tuku laha min wara yani inni obbe o jano nyano non an ci na nai kai ini silva me horen fatalkohu rajul dan jano nawa gairan fatalahu min unkiya dojja horoben قال فلما دخل رسول الله صلى الله عليه وسلم مكه onto mori sallallahu alaihi wasallam amara ngu makka wa dakhala masjida dola ngu malasi atahu abubakar bi abihi abubakar radiyallahu anhu da shadan metwan falamma ra'ahu rasulullah sallallahu alaihi wasallam onto mori melele qala lake halla tarakta shay'a shadu wa man wara konan dọ́ọ̀nù mẹ́rin rẹ̀ ọmọ òwe rẹ̀ ọ̀rọ̀ bí ṣéhù ajé ńlá ìka ṣéhù ọ̀nà rẹ̀ rẹ̀ à pogoro ṣe ọ̀rìn àbọ̀rọ̀ àgọ́ ọ̀bẹ̀dọ̀ nìkan ẹ̀yìn lọ́dọ̀ kan náà. kọ́lá abúkádá bàkà yà rọ̀ sọ̀rọ̀ ẹ̀wọ̀n tó mọ̀ ní sọ̀rọ̀ rẹ̀ sálá huwa àhàkù àníyàmṣe ilẹ̀ ìka ọ̀nà ọ̀bọ̀rọ̀ tó lọ́kọ̀ lùsẹ̀rẹ̀ tún min ثم مسح صدره دوس وفيتو لكن ثم قال له دك أسلم الإسلام فأسلم رد الإسلام ودخل به أبو بكر على رسول الله صلى الله عليه وسلم أنتم صلى الله عليه وسلم دوس ويتو صلى أبو بكر دوس ويتو أنتم صلى الله عليه وسلم والرسول كأنه صقام إلى صندوق وشكون فقال رسول الله صلى الله عليه وسلم أنتم صلى الله عليه وسلم دوك غير هذا من شعره يعني إلى صنعنا من وتن ثم قام أبو بكر دبك فأخذ بيد أخته dɔsɔ bɔ rubɔ ɔnyala na onyiza na onyene fakola anshudu billahi wal islam nɔka maa na ɔn lele lomo ya islam tɔw ka ohti yani iso bonyi fala falam yujibu ahad enyo ni tohi fakola dɔka ya ohoya e onyiza mo ihtasibi e tɔw kɔki yaani ki na onada anadawa sisi tosi dɔka warawahu mutasara min hadisu anas amma la dɔwɛ mutasara min hadisu anas wala لو أقرلت شيء في بيته وين نوشيه دوين إلان لأتيناه ميان نتوى تكرومة لأبي بكر ويسد دباني أبي بكر رضي الله عنه ذاك فأي وقي يكون لهذه الكلمة في الناس يعني أرمان كايدا هنا دو ذلك وان من دباني أمور يونون إذا وانو إذا بيتنا يدنا هاو ثم يوم ملكوايا وأي أثر يكون لها في القلب يعني إنا ينكاي ọ̀rọ̀ rẹ̀ hona ọ̀rọ̀ náà mú wàhálà dọ́wọ́ etu dọ́ka wọ́n mẹ́rin ní hidima yẹn ni rẹ̀ fún àwọn wàhálà mẹ́ wẹ́rẹ́ anyiọ́n mẹ́mẹ́lẹ́ bẹ́ẹ̀ fíìkà yẹ àwọn nípa yẹn sọ̀rọ̀ wàá kó àkàrẹ́ dọ́s kan náà dọ́ka ìnáha wọláhi máa ṣe múlẹ̀ kù pẹ̀lẹ́ tẹ̀lé máa ṣe múlẹ̀ kù kápítà holkọ́l alàmì sọ̀rọ̀ àìhì yẹn bọ́ náyọ̀dàn jà bọ́lán dọ́mọ náà ẹ̀dá dúró ká àbílẹ̀ ọ̀nù kó àkàrẹ́ kan náà. wàtàjì daya minna isonu wahyo nan walidha saro ila islam duna taraddud okono me islam do osu no fegan to ne ka kai aslim ai no man do banyen na problem me ri da wa koro na ure na saka he ne ni hata ne hidon ne hanora we nya wi no dikonya because of your character you ìhàn lè ya ọkàtẹ wọn ọ̀rọ̀ ọkọ̀ ọ̀dọ̀ ahẹ́ do ahẹ́ ya ọ̀rọ̀ akọ̀ ọ̀nà lọ́wọ́ akọ̀rẹ́ ká kèrè ẹgbẹ̀tẹ̀ dáìka wọ́n ti ẹ̀kọ́ wọlé ẹ̀ wọ́n ti mẹ́lẹ̀ lè gbẹ̀tẹ̀. ọ̀nà ọ̀nàkẹ́ balọ́ọ̀ká na wà lílo lè sànù gẹ́rù muslim ọkọ̀ ọ̀nà àríká fámìlì ọ̀dà ẹ̀ wò kó mórí ọ̀rẹ́ fàṣẹ̀rí àtújá àdìbẹ̀hẹ́bẹ̀ hákẹ́ sẹ̀rí ọ̀rẹ́ kẹfẹ́rí hata wa in kana ibnahu ila al-kufr nidri kodaka kayojan konna kama qala ta'ala murana nabaka wa in jahadaka ala an bi ma laysa laka bihi ilm ana ko ma sawro ko mi sawro mi sana ka wanyo yan fala tutihuma asusa sawa wa sahibuhuma fi dunya ma'rufa da yani do ya pewa ina hono ri ibrahim yanu mi bulbulu za te no idu wanyina wani so nyi no onu nya sna wa na wa falam yakul aw ka kae wa in jahadaka alla tushrik bi ma laysa laka bihi ilm ana ka enne ma sawro ko mi sawro mo sunu wanyo yan fa uqahuma yani mi la ko katem huwa bal qala fala tutihuma asusa sawa kadhalika law kana walidu linsanu tarika lisala awon meme ana weke adola bilen toda e na bisala aw fasi abikon ni baben yabko lahu hukukul abawa aw inye yani hati ada wa kibaru sin asiko waroko fayumalu bimujibi hadha alhaq aw kada sumqara lele sana bilele suni hakionon mura'atan lihaqi o izri hakian wa talifan liqalbi do fi mekai ayan o ayan o nyika babe la ala Allahu tabaraka wa taala

emma ono enya ekusu ma ne oyu we do wa ogu eno mi se fitare na le asunu ko o ko autorfa o autorfa abikaye no a do gbachi le do wa koreka lakila ala allah tabaraka wa taala e ya ro muri na kan so asna baba ne an yamuna alayhi bil hidayah kan yamu me won me yo le ibo lo jode wa an yuwafiqahu lil istiqama al kado ko jere kaye o tinje tere yanu musana wa taala onye nwụmanị ma besani ya ụmụ mmemme ya sakoba ọzọwe ọzọkụ ebe ụdaika ya ọzọnan ọnụ anyị haki ana naika awụrụ kwesịrị ọba n'okoko ra ọba da ọba e, naika ewu ọbịa naika ọnụ anyị ụbanye awụrụ ya ya ọ̀nà fi wọ́rọ̀ kó àti ẹ̀nà náà ìwọ̀rọ̀ kó ń yàní ahùfẹ́ ilẹ̀ ẹ̀nà òhun náà wọ́n yìí kó anyi ké yàdá yìí ẹ̀ńú rìmí ààrẹ̀nẹ̀ àtàyíká yìí wà á kàrẹ̀ wà á wà á kàrẹ̀ wà á ẹ̀sẹ̀ wà á kà kẹ́nẹ́kẹ́nẹ́ so inshallah because of ọmọ ẹ̀ ibà ìjẹ́rẹ́ nìmúlẹ̀ sí so that. Eh, ani kwesa hilo kaiba rumwe no pegan ba ya kaya me ya kwa <laughs> ya kwa me ya ina watu ne tano de ina numuri oti so inshallah ya jele numuri oti maybe ani question yanyango entertain and polo da nine or so bia bia se dispatch da ba numuri oti wa alaikum salam abu kisma naam naam. naam. Naam. na nwoke were situation anaghị tebiri anaghị ka akụkọ ọrụ dara ọka na eden wa betọ so dọmi ka brothers ọrụ ọrụ akụkụ rẹ were kutakwa dọmi ka brothers ọrụ ọrụ na ere mita nri ya mebiri ẹna ere kuri ọrụ ẹna ẹkọrẹkọwa ahụrụ kọma na ya eyi ya ọlaghị ya imeta bẹẹ sì nyị musa na so eyo iboro tura kaye si anya mume di ya convince ebe mire abo e abo me oye ko biko were ekwuro non this is ekwuro non ka ekwuro non ni nyanwu ra ra hono eta na usa now de wa wa wa wa mu wa take out time wa se kwuro ni bo no sa ịza na ebe efe nye nwụrụ ebe gị nsị ka ya ka dawa wọsọn so ka ya ka aka ene ko da ahụ dị enyi ọzọ na apụrụ ahụ ahụ na ọ ọda kabọdụ enyi ọzọ na apụrụ ahụ onye n'ebe tụọla ọ na wọrọ kọ ya na ịkwọrọ so andụ ni agụrụ ka ọkụma nsọ ya dị brọda sị na nyụ kọrọ anadị ngwụnụ kọrọ na ya na nyị ka yi e, si nyanwụ mee dan ne biri ewere mere ka ị. E. ere nwere na aka wee aghọ ime ya you need that and ya serious di ya asuman ke aruhonu meju anytani o izi padaki amma amin ne so kata nta sani bilen se ona kana na eh ebe ebe le ibu kole mu na ba iya na ba awon ifa na le imero eh ara ku awrete ana nule godo ro ro ehu na onda dure ke ku ma e ko chana ra ba fi ahe ni now anọrọ ọrụ aka a ah, ijenere adọsa ebechi ebire iboko haram ekure ni ara ya ese ya ya otinan se uruwe ezune rada ene eren mana oya wala oya ya, nkaye odo nganga agubi chenje no beti do na na yala <laughs> umuri na hawa shiri ji zosan sani bila de ya a yin na na ka ya aure dan yi na ka ye en ne da ka do di wa fo to to ka ye e so no do da an yi na mo higere ne ni ko bo se ni me oda ka ko 10 minutes e, o ye go e anya da anya na ko da ka o odara wa so mo na sin ni ne dan yi we le ka e e to do dara ro no ku so no na ma jo na Also, he is supposed to say kayo na show that So you need this impression kayo. They should not look us as how we are. I'm a So that the job wale na wa pala hu akwa wa kwa da ka nere ya na le na wo. o na na o na na so there so villages you know ona na wala kai umman ya wala kai e ya so that eje ne ha kwara ron na ani bi e kure ko wa mere na de be lo ka ozo di bi ko za ko ra ya da do ka alhamdulillah ka ka e sa ko fe ya because anabi sallallahu alaihi wasallam

wọ́n aka ka we need to build that relationship let ẹ̀rín náà ẹ̀dọ̀ kan mẹ́ẹ̀ they should ẹ̀hán náà kìka yẹ ahọ́rẹ́ kọ̀ọ̀rọ̀ sáyẹ̀ ká yẹ iye ahọ́rẹ́ hà dáadáa jẹ́ we should feel our absence. wọ́n yẹ kò yẹ ní dan pàtàkì àfikà ká yẹ bí símẹ́ta ẹni sọ ní ìdùnnà. wallahi ya yi mata za dawa ka yara men dawa no e eh, nyi e eh, nyi ba azana da stand ya eh, bere and we need to make them understand the modio then eh ni la yi ko do wada le o hala o e ko la na ka sim wa da hina o sim assalamu alaikum asabahul khair e nyi mata ẹ̀rọ ọ̀nàjọ́ ọ̀tọ̀ ọ̀ka ọ̀ ọ̀ntúnmọ̀lì sọ̀rọ̀ ọ̀lẹ́sọ́lá ọ̀mọ̀nìkùsálà

an yani moda onye ne ya ago bi na da yang tora ida so da shanka waya ya ubanya wa one wa sa wa ko ya waya oh, ya ta ya ya ta amma so na ko so na ko ho na o wala sa ba ta ahe ana ya ta o ya no ka so let us not overdo it na muna da tun yi ja na'am a kunya na'am alaikum salam okay na'am na'am ọkọlọ mụzi oje na ndị ka jizire ka ịsa ụna sadọ ụmụ onye nwere ha na were ha onye na anyị esu ere nọ arụhụ enenyi ịga inu sɛm a bokɛ ɛnyi hadis anaka ɔman klɛ ɛnyi ozi anaka ama ne mɔntɔ mɔri sɔɔla ɔyɛ sɛlɛm ɔnyɛ nɔnɔn bana nyɛ nɔnɔn dɔkɔ dɔwɔ ndɔn asɛrɛka ɛnɛ nɔnɔn sa domo zi mɔntɔ mɔri sɔɔla ɔyɛ sɛlɛm nɔmɔ kare kalu wala de lel feroz wale lahir hajar yanni ozi bana nyɛ ɔnan yi bɛd ɔnan nyɛ nɔnɔn da mo zi ɔnɔ nyɛ zi ɔdɔkɛ bɛ yi o yina da nɔsɔ ama wɛrɛ ɔnɔ sɛrɛka ani da yi kaba kɔn

bata anyị pana rọ ha i think only share with islam ibn taymiya okay everyone no mihunu no so there can still be anyanwụ inherit ogwada anyanwụ ile hada ọwọ nọ n'ụlọ ụlọ ta'ala alam ẹni zama njẹ to because of any clear hadith na bẹni rana alaikum salam naam naam <laughs> ọkọlọ oníṣẹ òdọnà òdìgájọ pàkó àti òdàfọn òótọ́ pàkó náà dọwọ náà nílẹ ọyìn làkó kẹyọ pàkó ọkàkà kan ọpọkọ wọn náà hàn lánàá tí ọdá ọ láti òfò ẹni ọkọ náà pàkó mẹ. so ẹwà akọwà mi justice lẹ orí mọ̀rọ̀ gbóhùrọ̀ pàkó dọ̀ náà wọ́n pàkó ọdọ̀ ọkọ náà dọ̀ náà ẹ bẹ̀rẹ̀ kó tu ọdọ̀ wọ́ <laughs> àwọn kẹ́ni mazambo ẹni bí wọn pàkó mẹ dàn ibi wọn mọ̀ wíkà àná so wa ro ni ti ado won ro bo hore won bo ro ro fe ta wa no me wallahu ta'ala alam wa alaikum salam naam naam naam ọkọlọ ọmọ ni mẹdẹbẹ nẹbẹ tu gbani yà ń dẹnyẹ wọn aláwọ eré ẹni òrìjọ náà mẹyà yà ni àhọ dan niza no na enyu mana se ala ni ko je no onyo ngo inherit hono ba adan dada ni ka onyo no ibe claim ya adan also ani gona na wore se onyo ngore so e tuba ono ile tuba bile nyana ka wora e ya ni nyuwe ya ni tuba so abono me nam nam

da metu da shokori agogo wa so da guhela ya go kira so yo tora le suka yin nin oy kwa wono me alaikum salam naam naam Ok, e wan sha wonon ko Thank you. naam naam akọrọ kọ na na nkọrọ ni shọwụ ya ni wee neduka anyị aida ase ọsọkụ bịa na-akwọ ha nwe ehi dọkọ ha emina jile wee akwụ onye ahụ mụkọrọ ya were ahụsa mgbe ọrụ ka sụ mụkọrọ ya na anaghịkọ were ahụsa nke ọwọsọ dọ ọka wee ị na ahụ n'ọkụwa nwe ehi ama ọ nọghịkọ wee ị na-edokọrọ nọ nụ wee ahụ ahụsọ ime ya nye meka ee wọchị omega ịzụ ahụ fotokọpị ahụ mee ya ọ photocopy dọ̀ náírà dọ̀ náírà ni ọ àjẹ́ náà tó yẹ iye orí mi ìṣẹ́ náà wà ẹ̀ ká ẹ̀yìn àwọn ọmọ náà kọ̀ rẹ̀ àmọ́ òye rà ọ̀sán ọ̀nà náà náà ní àkóso ní lóka náà wọ́ọ̀kọ́ mọ́lá Any question here? yẹn wà ló question rẹ làárọ̀ asman kò sá náà lọ́kàn náà fi question ló sá yẹn. Okay, maybe you can have to the point. So, then you can't be sixty naira boran <laughs> naam okay aka I can wait for di hundred naira there's two hundred naira so gambling no kan worry na eyi promo ayo le ya mẹ mẹkọ wẹ tọ hẹ wa like mi lo anyi ẹka wa money load mẹwa ọkọ wọn ọgọ ọdún kọwé kú load ni wẹ ní sakara ẹ ọ ẹ kọ so. asana nene wa man lo joso yin kori jala more asman ke ehuna ndo da na hisa wala mi gali da na mana ka hiya o afta no la telo go ma we ka ko jeto so na we to nem na so ya ni credit la he ana ka wa ko ya ni po hu credit we le ma na ai me ngole no ya ni po hu nan ko sa o da da hala to da ya fere san oye kwesị ọsọ na ọrị gamblin anaghị gamblin na ọwa n'ụzọ na-adọwa eke ilere iji wee zutada anya n'ụsị tụ abụọ ihe ọnụ ọrị gamblin ọzọ ka ntị na nọta alaka mana ịba dọọ ewe boro iji wee boro wee bere si riba tụọ sọ ọnụ ọbịa riba ọsọ da kagwara na wọlọ ọta ala ala koodi Thank you. àwọn ṣe wọn àtúnṣe wọn ọ̀nà àwọn ẹ̀wọ̀n nínú ní èlòdì náà ìkàwé èlòdì kẹlẹ̀ wọ́n ṣe wọn ọ̀nà dẹ̀ fún ẹ̀hìn sọ́dọ̀ ní ṣe ọ̀nà ọ̀yẹ̀ kò dọ̀rọ̀ rẹ̀ ń kata ẹ̀hìn àmọ́ náà ìkà ẹ̀gọ́ ìmú èlòdì ẹ̀ ń èlòdì ọ̀ 200 naira 200 naira mẹ́ẹ̀kọ́ ẹ̀wà. ẹ̀sìn mẹ́rẹ̀ ọ̀wá ase kasa ẹ̀sìn ṣe wọ́n sẹ̀ náà ẹ̀hún náà ẹ̀wọ̀n náà mọ̀ one fifty náà ẹ̀rẹ́ fi ọwọ́ àkọọ́lì kan náà ló one fifty náà ṣàgbọ́wọ́ sọ sọ́dà na ní ṣubú ha ọ̀ ẹ̀kọ́ ẹ̀wọ́n náà mẹ́rin. Mm. weri kóòdù ẹlẹ́sìrẹ́ a nínú ọmọ òwe ìrànlọ́ ọ̀la ẹ̀ anáyẹ̀kọ̀ wèé lórí dẹ́ sáfọ̀ ọ̀dàfọ̀ èyí ọ̀la ẹ̀ka tí kóòdù ẹlẹ́wọ̀n náà ló mọ̀ ẹ̀wọ́ àpẹ̀tọ́ àwọ̀ ni ẹ̀wọ́n náà pàákà kóòdù ẹ̀ máa ẹ̀hìn ló pàákà ẹ̀nẹ̀ sọ̀n bọ̀dà àbí nọ́mọ ọmọ ẹ̀rì dùtà nù ọ́ ẹ̀nà náà ẹ̀yìn ọmọ ẹ̀ka. so because anyị koodu na-efere na ka koodu ọrụ ọrụ na-eke na efekwara ihe nkata so zọji ntu seri koodu na ndeta ya ọdọ ọnụ ka ọrụ ha ina dị nyan sista sọ ekwenye kwesịrị nkwu naam naam Abẹ́rẹ́ lè yúro yìí.

nwa mụrụ anyị kedu aka wadọ kehe ansan ẹwọn náà gbọngbọn àwọn ní títí asọmọ nǹkan bẹẹ mọ ká ní wa bẹẹ lọsẹ kẹhẹ ẹ bọ ọlẹ kùsà ìníwẹ náà tó mọ ayẹ anyị lẹkṣọrọ mọ ní fọlì ẹ pépè ọdọ ọhụrụ ẹ nye mi dẹnyẹ ọdẹ ní tẹ wọlé wa ìjẹni ẹ azekụla arụrụ nwa wee kwụ mee ijenye like wee kwụ echite nwa but oisi koodu chite chiti na ọrịa na ọrịa mt na ọrịa ogolo oyikwa ee isi ọhụrụ chiti na karịa ihe ebe eme because na ebe ahụ desu ahụ wa a anyị enye nwụza ụdị esu ahụ ụmụ na nke ahụ nwa yahu yahu ọrịa Naam. Naam. Naam. So, <laughs> ọlọ́yẹ tí a ń lọ́sí sàkẹ́rẹ́ rẹ̀ ọ̀rọ̀ náà ó kọ́lá kan ara mẹ́rin wá sùn. ní ní láwọ̀ rẹ̀ <laughs>

ẹhẹn ọrẹ rò fa ọ ìṣe múlẹ ọ kákiri wa ẹni wọn fa ọrẹ máa kú sílí kan náà ọyọ kò hàn ẹ ọ̀nà ọ̀dọ́ọ̀bìdì ẹ iná kí da ìka ọ yà hẹ sílí kan wọn lẹ́yìn ní ìyẹn wọn ọ̀yọ́ ọ̀kọ̀ náà àtọ́ wọ ẹbẹ̀ náà àtọ́ wọ. nǹkan na kan náà ayé náà ẹ̀ lẹ́yìn na yẹtẹ̀ mẹ́wàá náà na yìí yẹtẹ̀ ẹ̀ náà ẹ̀kọ́ náà dọ̀tọ́ la da anábìdì da ọ̀nùmọ̀ so wa mu'tama awa wa mu'tama lasa alayhim bi musaitir azama ko woda wa wa sukata da waka ya belo manene wala munaika la yadurrukum man dalla idha sadaytum ayan ka tana bo ni ibu ana ko wa gere awre manura ka wa ta'ala kono tinya da yomo do tinya je ono mayamba ono mayamba ono ba da mun do baya سبحانك اللهم وبحمدك